ẹ̀yin gangan ni mo rí yìí nítorí pé gbogbo èèyàn sọ pé ẹ ti miss ẹ̀wọ̀n ní Chief Igboho ó miss ẹ bá ń kí gbogbo ará ilé pé ẹ bá ń kí gbogbo ará ilé. mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi mo kí Ọlọ́run tó ní ọba tó ṣẹ̀dá wa sí orílẹ̀ ayé tá a wà yìí ọlọ́run ló ní gbogbo nǹkan láyé òun ló lo gbogbo tó sì lè so gbogbo ọlọ́run bá olódùmarè kò ní jẹ́ ká parẹ́ torí pé ọlọ́run ọba tó dá wa òun ló mọ èrò ọkàn rẹ̀ tó fi ní awálé ayé so gbogbo èrò gbogbo nǹkan rere tọ́lọ́run ń ṣe ìpèsè kalẹ̀ fún wa nílẹ̀ yorùbá ọlọ́run ṣe yóò dá wa lóhùn lórí ẹ̀ láìpẹ́ yìí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run lẹ́yìn náà mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi àti ìyá tó bí mi sílé ayé bó tilẹ̀ jẹ́ pé bàbá ti kú ṣùgbọ́n ìyá wa ọ̀pọ̀ ẹni fọlọ́nkọ́ lọ́nba mi tẹ́ bàbá mi sáfẹ́fẹ́ rí lẹ́yìn náà mo kí gbogbo àwọn kábíyèsí wa káàkiri bẹ̀rẹ̀ látòrí bàbá wa aláàfin ọ̀yọ́ ikú bàbá yìí aláṣẹ kejì òrìṣà kábíyèsí o mo kí bàbá wa ọọ̀ni ọ̀fìfẹ́ ọ̀jájá ọlọ́njẹ́mi wọn gùn kábíyèsí o lẹ́yìn náà mo kí gbogbo àwọn bàbá wa kábíyèsí wa àtàwùjá kábíyèsí kádé lórí mo kí bàbá wa àtàwùjá ọ̀fọ̀ṣogbo mo kí bàbá wa tìmì ọ̀fẹ́ dẹ́ aki baba wa kábíyèsí ọ̀fẹ́ akíolú ọ̀fẹ́ gbá àkí baba wa àwùjalẹ̀ ọ̀fẹ́ gbá mo kí kábíyèsí wa ìjẹ̀bú àwùjalẹ̀ ọ̀fẹ́ ìjẹ̀bú ẹ má bínú a dẹ̀ kí bàbá wa náà ní èkó ẹ̀ẹ́ bàbá wa Akínolú ti ìlú Èkó àkíwọn gbogbo ọba torí pé mi ò mọ́kọ gbogbo orú ọba mo wá kí bàbá wa Olúbàdàn fi Ìbàdàn là nílùú tá a wà yìí lẹ́yìn náà mo kí bàbá mi kábíyèsí Olúgbọ́n bàbá dáadáa bàbá dáadáa tó dúró ti ọmọ Yorùbá tó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọba Yorùbá àdúpẹ́ wọn mo kí kábíyèsí oníkẹrẹ òfìkẹrẹ àwọn ọba nìyẹn tí a lè rán jáde mo kí wọn a kí gbogbo ọba alẹ́ Yorùbá a kí ọba Àkúrẹ́ mo kí ọba Oǹdó mo kí ọba Ọ̀fà ọlọ́fà ọ̀fọ̀fà bàbá dáadáa làwọn náà mo kí ẹlẹ́rìn mo sáà kí gbogbo ọba tó wà nílẹ̀ Yorùbá pátápátá adé ọpẹ lórí bàtà ọpẹ lẹ́sẹ̀ Ọlọ́run ẹ jẹ́ kí ẹ̀mí yóò gùn fún wa mo tún tún bàbá mi Olúgbọ́n kí lẹ́ẹ̀kan sí mo dẹ̀ kí oníkẹrẹ lẹ́ẹ̀kan sí Eh, bàbá mi olúfọn adé tí wọ́n kú ọlọ́run bá mi ṣe àforíjì fún wọn torí wọ́n wá síbí wọ́n wá síbí wọ́n sọ̀rọ̀ ọlọ́run ọba òun ni ọba tó ní gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba òun lọ́ba tó lẹ̀mí òun ló sì mọ àkókò so ẹnìkan ọmọgbà tẹnìkan ó kú agànfin dẹ́rù bara wa ni ọlọ́run lọ́mọgbà tí kálukú wáyé òun ló sì mọ̀gbà tá a lọ ọlọ́run bá ṣe kọ́ ṣe àforíjì fún bàbá wọ́n dẹ̀ tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rẹ̀ torí pé ohun tá a fi ń sọ eléyìí náà ni pé ẹ jẹ́ kí a ṣe dáadáa táwọn èèyàn lè sọ ń pa wa nǹkan tá à ń jà fún yìí ẹni tó bá gbéra ẹ lẹ̀ ṣé wúru bàbá tó kábíyèsí ẹ oní fún adé tó kú yẹn kọ̀mọ̀kún ó kú tó fi sọ ọ̀rọ̀ tó sọ yẹn at least ọ̀rọ̀ tó sọ yẹn kò ní kó lẹ̀ yóò sì rí àbọ̀ rẹ̀ jẹ́ pé àwọn ọmọ yẹn mo délé Sunday mo sì gbà mọ̀ràn pé kọ́mọ padà kọ́mọ jẹ́ kọ́ òun lórí ìgbésẹ̀ tó gbé yẹn bàbá gbà mí mọ̀ràn náà tí ọmọ kọ́lọ́jọ́ ti dé ọlọ́run bá àforíjì wọn àmín lẹ́yìn náà mo kí bàbá mi Ayọ̀ Adébánjọ kọ́lọ́n jẹ́ kẹ́mi bàbá ogun kọ́lọ́n dẹ̀ jẹ́ kí wọ́n lè kó wa dé ilẹ̀ ìlérí kí wọ́n lè rí àbọ̀ rí jẹ́ fún àwọn bàbá wa tí wọ́n wà ní inú ibi táwa tó wà nù lẹ̀ tó lè jẹ́ pé ọlọ́run nìkan òun ló mọ gbogbo nǹkan òun ló sì lo ohun gbogbo tó lè so ohun gbogbo mo kí bàbá mi ayọ̀ adébánjọ bàbá dáadáa ni wọ́n ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ lẹ́yìn náà a kí bàbá wọ báṣẹjọ́ ọlọ́njẹ́mi tí wọn náà gùn mo dẹ̀ wá kí bàbá mi bàbá kítóyè bàbá dáadáa bàbá tí ọlọ́run lò fún gbogbo ọmọ yorùbá bọ́ ló pé bẹ̀rẹ̀ jẹ́ pé gbọ́n náà lọ́lọ́run lò papọ̀ ṣùgbọ́n ọlọ́run tó máa ń lò wá yàtọ̀ síra wa ọlọ́run jẹ́ bàbá wa gùn kí mo kí bàbá mi kan aig alápẹ̀nẹ tún jí alápẹ̀nẹ bàbá mi dáadáa ni wọn bàbá mi ni bàbá yẹn tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n máa ń mọ́nítọ̀ mi gbogbo ìgbésẹ̀ mi ni wọ́n sì máa ń tẹ̀lé wọ́n máa ń fún mi láwọn àmọ̀ràn oríṣiríṣi eh, ọlọ́run jẹ́ kí bàbá mi tó jẹ́ alápẹ̀nẹ kan pẹ́ fún mi eh, mo kí gbogbo àwọn èèyàn tí mi lè dárúkọ káàkiri orílẹ̀ àyíká wáyé eh, àtẹn tó ṣe wá lórí tìjọ́ máa bí òye tìjẹ́ ìjàbẹ́ mo kí andro màálù bíi twenty ní andro kó wá bí tó ní àmọ́ fi dáná oúnjẹ fáwọn èèyàn tẹ́lẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn nìyẹn lẹ́yìn náà wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá lẹ́ẹ̀ka sí Ọlọ́run ràn wá lọ́wọ́ yóò tì wá lẹ́yìn yóò sì gbé wa dé ilẹ̀ ìlérí ẹ rí i pé oríṣiríṣi ọ̀rọ̀ ti lọ lójú afẹ́fẹ́ wọ́n jí Sunday Igboho gbé wọ́n Sunday Igboho is missing Sunday Igboho is what Sunday Igboho àwọn mélòó ti gbowó lóyìn ọ wá sá lọ tó ọlọ́run ọba ìwọ lọba tó rí gbogbo nǹkan tẹ̀yìn ò rí wọ́n ló sì ní ẹ̀mí tó bá jẹ́ pé mo gba owó kan lọ́wọ́ olóṣèlú mo wá sá sẹ́yìn ọlọ́run kò bí mi kò sì fi ṣèdájọ́ mi lórí nǹkan tí mo gbé lọ́wọ́ ṣùgbọ́n tí mo bá gbó lọ́wọ́ olóṣèlú kan ọlọ́run ọba ràn mí lọ́wọ́ kó gbalẹ̀ yorùbá fún mi kó dẹ̀ jẹ́ gbalẹ̀ yorùbá yìí wa kó dẹ̀ jẹ́ kórúkọ mi wà ń bẹ̀ mo kí bàbá mi ààrẹ ọ̀nà kakanfò ìbà Gani Adams torí pé àwọn ni wọ́n jẹ́ olórí wa lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí a dẹ̀ gbọ́dọ̀ mọ́ ṣe nǹkan ká mọ́ fi tí wọ́n ṣe kí àwọn náà gbogbo nǹkan láyé tọ́lọ́run ni oríṣiríṣi ọ̀rọ̀ ti wá lọ káàkiri Sunday Igboho ti miss Sunday Igboho ti sálọ Sunday Igboho ti ṣe nǹkan wẹ́ ọlọ́run rí mi pé mi ò miss mi ò dẹ̀ sálọ torí pé ọmọ akẹ́ni mi mi ìṣòjò ẹrù ọ̀dẹ̀ bà mí mo dẹ̀ dúpẹ́ ló gbogbo àwọn tó ń fún wa ní information náà pé wọ́n fẹ́ dásìdì sí wa lára wọ́n fẹ́ ju bọ́ọ̀mù mo dúpẹ́ lọ́wọ́ ẹni yẹn ọlọ́run ò ní jẹ́ kójú tì í adúpẹ́ lọ́wọ́ ẹni tó ń náà fún information lẹ̀ pé wọ́n fẹ́ gún mi lábẹ́rẹ́ tí wọ́n bá rí mi mú èmi dẹ̀ gbàgbọ́ pé ẹni tọ́lọ́run ò mú ẹ̀dá ò lè mú ọlọ́run ò sì ní mú wa ọlọ́run rí pé gbogbo nǹkan tí mò ń ṣe yìí mò ń gbìyànjú ni ẹ wúru prado mi tí wọ́n gbé níyẹn sí oríṣiríṣi ọ̀rọ̀ ti lọ lórí ẹ̀ mo ti ra nǹkan mi láti last year November Dubai mo ti rà á mo dẹ̀ ra àwọn gbogbo àwọn bọ́sìsì wa ń dé lóríṣiríṣi mo ti ra nǹkan mi láti november last year mo fẹ́ fi prado yẹn sọ ọdún tẹ́lẹ̀ ni bàá ọlọ́run ló ní gbogbo nǹkan lọ́dọ̀ ó jẹ́ kó late olóṣèlú tí ó bá wá lè fún mi lówó tó gbówó kan fún mi ní kọ̀rọ̀ kan tí ò sọ ọlọ́run bá tọ́lá ẹtọ́ ọlọ́run yóò bínú sí wo olóṣèlú bẹ́ẹ̀ tó bá lè jáde kó sọ̀rọ̀ olóṣèlú tó bá fún mi lówó tó gbówó fún mi pé kí n mọ̀ dá sọ̀rọ̀ yorùbá ní sàmọ́ kí n sún sẹ́yìn kí n sẹnu fẹ́m tó bá lè sọ̀rọ̀ jáde ọlọ́run dà lámọ̀rí rẹ̀ yóò sì dàgbọ̀n kan rẹ̀ wò gbogbo olóṣèlú tó bá fún mi lówó mo fẹ́ kó jáde bọ́ọ̀ bá lè sọ sọ sínú pépà kọ́dẹ̀ dárúkọ rẹ̀ kọ́dẹ̀ fèpè lé kó búra sí atọ́ba tẹ́lẹ̀ lèmi náà kó tó jọba àwọn náà èso lòsì bẹ́ẹ̀ náà so gbogbo nǹkan tá à ń ṣe yìí adúpẹ́ ológun àwọn tí ń dá tọ́rọ́ pọ́pọ̀ tó ń fi ràn wá lọ́wọ́ náà aláwọn kan tó ń fún wa ní nǹkan tó ní àmọ́ dárúkọ tó jọmọ Yorùbá káàkiri tó ń fún wa ní nǹkan tó ìgbà ẹmọ dàgọ mi ọya ẹmọ bẹtò lọ tínú wọn ń dùn sí nǹkan tó wọn mọ̀ pé eléyìí tá à ń ṣe yìí no go back ni Yorùbá ti lọ yorùbá ti lọ ọ̀pọ̀lọpọ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ọkọ̀ nú àlọkọ̀ gbàlá yorùbá ọ̀rọ̀ yorùbá ọkọ̀ nú àní wọ́n tó ọ̀bá tì sí inú ọkọ̀ ní kó tètè jókòó níbi tó dáa ọmọ ti pé ó padà gan mọ́tò tó bá dẹ̀ gan mọ́tò ó padà jábọ́ so kíkálukú ó jẹ́ ká jọ parapọ̀ ká wọnú ọkọ̀ yìí lásìkò ọkọ̀ gbàlá lọ́kọ̀ ọlẹ̀ yorùbá nation no going back no going back ni yorùbá nation là ń fẹ́ gbogbo oríṣiríṣi rúmọ̀ táwọn kan lọ ń parọ́ mọ́ bàbá mi ayọ̀ adébánjọ́ pé bàbá sọ wípé àwọn ò fẹ́ Yorùbá nìsàn pé ìsọtúnrin làwọn fẹ́ bàbá ò sọ bẹ́ẹ̀ gbogbo bàbá ti sọ fún yín pé àwọn ò fẹ́ Yorùbá nìsàn ẹ kàn mọ́ parọ́ mọ́ bàbá bàbá bàbá ò sọ bẹ́ẹ̀ wọ́n ní bàbá Ọbásanjọ́ ní bàbá Ọbásanjọ́ bàbá Ọbásanjọ́ tó pé àwọn ò fẹ́ ìsọtúnrin Yorùbá nìsàn làwọn àbẹ àwọn ò fẹ́ Yorùbá nìsàn ìsọtúnrin làwọn bàbá ò sọ bẹ́ẹ̀ gbogbo bàbá Ọbásanjọ́ ti sọ pé mo jẹ́rìí bàbá lẹ́yìn ọkùnrin ò ní ṣe bẹ́ẹ̀ bàbá ò ti sọ bẹ́ẹ̀ pé àwọn ò fẹ́ Yorùbá nìsàn bàbá ò lè sọ bẹ́ẹ̀ bàbá ò lè sọ bẹ́ẹ̀ inú bàbá gan ò dùn sí ohun tí ń ṣẹlẹ̀ sí Yorùbá náà àbọ̀wò náà fẹ́ lọ jẹ́ fún àwọn bàbá olóòtọ́ bá kú àbọ̀wò tí bàbá Ọ̀yọ́ Adéwájú ọba gba Yorùbá kọ́ gba Yorùbá nìṣẹ́ kó tó lọ àbọ̀wò lọ́fẹ́ lọ jẹ́ fún àwọn bàbá olówó àbọ̀wò lẹ́fẹ́ káwọn bàbá Ọbásanjọ́ lọ jẹ́ gbogbo náà ń bẹ lẹ́yìn wa lórí pé kí Yorùbá dá dúró gbogbo àwọn ọba wa tí ń bẹ tí mo dákọ̀ kọ̀sọ́bà kankan tó gbowó lọ́wọ́ olóṣèlú kankan bí kankan kọ̀sọ́bà kankan tó gbowó lọ́wọ́ Buhari rọ́ni gbogbo ẹnu mo fi ń sọ kọ̀sọ́bà kankan tó gbowó lọ́wọ́ Buhari bí kankan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba náà ń pè mí náà tí mo tèmi èmi náà ń pè tọ́wọ́n dẹ̀ ń bá mi sọ̀rọ̀ pé gbangbangban làwọn ń bẹ lẹ́yìn wa àwọn ò lè mọ ṣe fídíò báwa ṣe ń ṣe fídíò ni táwọn bẹ́tò lọ mo dẹ̀rọ gbogbo àwa tá à ń ṣe rálì lórí Yorùbá ṣe mọ́ jẹ́ ká bá àwọn ọlọ́pàá Yorùbá jà àwọn ọlọ́pàá Yorùbá ń bẹ lẹ́yìn wa gbangbangban ẹ mọ́ jẹ́ ká bọ́ ọlọ́pàá jà kò sí tọ́kàn ẹ̀ pẹ̀lú ọlọ́pàá ìjọba Nàìjíríà lálàáṣe mọ́ kò ní ní ká bọ́ ọlọ́pàá jà kò ní ní ká bọ́ ọlọ́pàá jà ọlọ́pàá ní gbogbo nǹkan ẹ̀ mọ́ ká ní respect adẹ̀ níwá ìrẹ̀lẹ̀ ká mọ́ bọ́lọ́pàá jà gbàṣẹ ọ̀rọ̀ à ń ṣe peaceful rally wa ẹ̀ rally ìwà dé agbèdéko agbèkọjá èkó ní jẹ́pà ní bọ́lá níta ní ọ̀dà lọ́nà ta ló tó bẹ́ẹ̀ àwọn kan sọ̀rọ̀ ẹ̀yìn ní jèrè ẹnìkan nìkan nìkan mi ń dàpọ̀ yẹn pé ìrọ̀ à ń bọ̀ lẹ́kọ̀ọ́ ọ̀ṣun ẹ má jẹ́ ká gbàgbé ọ̀ṣun ni on the fifteen next week next week ọ̀gbìn àti fẹ́ ṣe peaceful rally wa lórí yorùbá nation no going back ni ọlọ́run ti gbà á wa ọlọ́run ti gbà á wa à ń lọ sọ́sùn lọ́ndì fifteen fún rally yorùbá nation òní ni on the eight twenty twenty one. yóò ní ká mọ́ tàǹkì gbogbo ọlọ́pàá tó dọ̀ ọmọ lọlé wa ni kò sí bẹ́ẹ̀ àwọn sọ́jà tí wọ́n ń yọ wá bí tí wọ́n fẹ́ mú wa tí wọ́n ń wá lóru tí wọ́n ń yọ kọ́rọ́kọ́rọ́ kiri àwọn ọmọ tó ń ṣe ni wọn ò mọ̀ pé àwọn ọmọ ṣẹ́kù ń lé wọ́n ti believe pé Sunday Igboho sí ń lé wọn ò mọ̀ pé àwọn ọmọ ń bẹ lé ọlọ́run bẹ ń lé ọlọ́run la fi sọ́lé wa ń bí bẹ́ẹ̀ bá bí kódà kí wọ́n sì lé lọ́dún kan àwọn ọmọ tí ń bẹ ń bí ẹ̀ lè dá wọn mú so gbogbo ẹni tẹ wá ń yọ wá lóru tẹ ń pẹ wá jí mi gbé ẹ lè jẹ mi gbé ẹ lè jí mi gbé ẹ ti jà àwọn ọmọ Yorùbá tó mọ̀ mí mọ̀ pé mi ì tí jà náà mi ì dẹ̀ tí ì bínú ì tí ì bínú ah, Ọlọ́run fún mi lágbára pọ̀ mo lágbára láti wọnú ilé láì tilẹ̀kùn mo ní lọ́wọ́ bàbá mi mo jogún ẹ̀ lọ bàbá mi ni Ọlọ́run mo jogún gbogbo agbára tọ́lọ́run fún mi yìí lọ́dọ̀ bàbá mi ni mi ì dẹ̀ tí ìbẹ́ni kẹkẹjà ohun tí mò ń sọ ni pé gbogbo ẹ̀yin fúlàní tẹ́ jẹ́ tẹ́ ń gbé àwọn èèyàn wa pa tẹ́ ń kidnap wa tẹ́ ẹ wo ọ̀nà ìpónìsìn àlèdánì lálẹ́ ń bẹ̀ mọ́ mo ní kí mò ń fi àsìkò yìí mo tún ń túnjọba nàìjíríà ìlú nàìjíríà mo tún ń president muhammadu buhari mo tún fi àsìkò yìí nígbà nímọ̀ràn kó bá wa palẹ̀ gbogbo fúlàní ajínigbé kóun lẹ́ yorùbá àfẹ́ wọn mọ́ we don't want fúlàní uh, eh, bandits and herdsmen in our land here again. Ah, fẹ́ one more, We are fighting for our language, then I'm fighting for Yoruba land. I don't need to speak any English on this matter. Hmm. yeah. Ilẹ̀ Yorùbá ni mo wà. This is Yoruba land. Then, English is not my language. Mo aselati soro láti sọ̀rọ̀ pa Yorùbá ohun tí mo wá ń bẹ ìjọba nàìjíríà fún lẹ́ẹ̀kan sí ni pé kí ìjọba buhari wọ́n dákun kí wọ́n bá wa sọ fún gbogbo àwọn ọmọ fúlàní tí wọ́n kó sí gbogbo ilẹ̀ yorùbá àwọn ni wọ́n kó wọn wá kí wọ́n kó wọn padà àfẹ́ wọn mọ́ yorùbá níbílẹ̀ yorùbá wọ̀ mọ́ àmọ́ ìlú wa yorùbá nìsàn làwa fẹ́ no going back dẹni gbogbo ẹnu mo fi ń sọ gbogbo ẹni tẹrù pé kò sí lẹ́yìn mi náà ń bẹ lẹ́yìn mi ìfẹ́ mo dárúkọ tọ́ra àwọn bàbá mi kan ni mo dà ọkọ kí n sá mo bẹ́tò lọ ẹ wo ruwanku mi náà Fani Káyọ̀dé gbágbágbá ló dúró lẹ́yìn mi àwọn ọmọ ọkọ Yorùbá nìyẹn ọmọ ọkọ Yorùbá ni Fani Káyọ̀dé ẹ lè mọ bú kẹ sọ ohun tó bá wù í pẹ̀lú ẹ ẹ̀yin lẹmọ tẹ́ ẹ rí kọkẹ́mí ó ń bẹ lẹ́yìn mi gbẹ́ngbẹ́ Fani Káyọ̀dé ń bẹ lẹ́yìn mi gbẹ́ngbẹ́ngbà ni ọmọ ọkọ Yorùbá gidi ni Fani Káyọ̀dé ọ̀nkú mi mẹ́ gbẹ́ngbẹ́ngbà ni ń bẹ lẹ́yìn mẹ́ ó ní bí wọ́n bá pè mí sí ẹni mẹ́tìn kí n pè wáyé agbọ́dọ̀ jọ débẹ̀ ni n gbọ́dọ̀ dá lọ bẹ̀ ohun going back kí n lọ kò sí nǹkan kan tó fẹ́ ṣe mí ẹni tẹ́mi mọ̀ kó dúró tì mí nìyẹn kì í sẹ́yìn tẹ́yìn yọ sùtì ètè lẹ́yìn wọn ni wọn ń parọ́ mọ́ gọ́vnà èkìtì wọn ló ní àgbọ̀dọ̀ wá ṣe rálì lẹ́kìtì mo ló ti sọ kí lẹ́ ń parọ́ mọ́ gọ́vnà fẹ́ ọmọ yorùbá àtàtà ní fáyemí ọmọ yorùbá tó ṣe ṣáájú ni kì í ṣe pé kẹ́ mọ́ parọ́ mọ́ gbọ́n wa wọ̀nyẹn ẹ̀ lè mọ́ parọ́ mọ́ bẹ́ẹ̀ náà ń parọ́ mọ́ gọ́vnà akérèdọ́lù akérèdọ́lù ti pẹ́ tó ti sọ̀pọ́ọ̀tì wa tá ń bọ̀ lóńdó láìpẹ́ ètò ìpóhùn gan ni yóò tún kó ètò tí ó kó mọ́tò jáde tí ó tẹ̀lé wa à ń bọ̀ lóńdó à ń lọ Kwara gbogbo ilẹ̀ Yorùbá láàdé tí kinní kankan ò ní ṣẹlẹ̀ ẹ wo lé ní ìsìn mọ̀ ń bọ̀ lọ́dí ìrókù mbẹ́ o tẹ́ fi mọ̀ pé Yorùbá ní láti ronú nìyẹn hmm. a ní láti ronú kí ló ṣẹlẹ̀ bàbá mo wá ń bọ̀ èmi àti àbúrò mi tó wà mí náà bá dorin fún wa níbi ìrókù ọ̀rọ̀ tí mo ń sọ yìí gbogbo ẹni tí máa program tó bá ń bẹ̀ lé ní ọmọ pé bó ṣe ní mo ti ń sọ lọkùnrin Fúlàní yẹn mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra fún yín fúlàní ni máa nu custom tó du irin sí ẹnu mọ́tò mi wọ́n á bọ́ọ̀lẹ̀ bí ah, ọwọ́ wèrè ni wèrè ń ṣe ọ́ ni ọwọ́ aya wèrè ni ní orílẹ̀ bàbá mi ló ti ń durin fún mi lọ́ba yarí wa lọ gbébọn ó lóun yìnbọn mọ́ mi mọ́ ah! ó yìnbọn tó bá ti ta kọ́kọ́ tó bá ti dún pàù tó yin kejì ẹ̀kẹta wọ́n gbé ọgbìn ni ọba dìjà èmi nìkan àtàbúrò mi tá a wà náà kọ́ lábẹ́rẹ́ sí báwọn jà ń bẹ̀ bọ́ngbà tá a fi ṣẹ́jú ọmọ Yorùbá ti yí adé àwọn ọmọ Yorùbá ti dé bí omi ó ti dèṣù ọ̀rọ̀ èní mò ń sọ yìí ó ti dèṣù gbogbo àwọn tó ń bá mi sọ̀rọ̀ ńbẹ̀ àti tó pẹ́ rẹ̀ ní deputy controller àti tó pẹ́ rẹ̀ ní assistant controller gbogbo wọn pátápátá fúlàní ni wọn wọ́n wá kó àwọn ọmọ tiwa tó jẹ́ yorùbá wọ́n kó wọn lọ sínú igbó boko haram wọ́n lọ pa wọ́n wọ́n wá ká àwọn ọmọ tiwọn wọ́n kó wọn lẹ́ yorùbá ẹ wo orú ọmọ àìsà tó fi rí ẹ̀dì tí ń ka wa ń bí báyìí tó kó bíi bíi bíi bíi one hundred sixty five billion ó sì kó jẹ nǹkan kan ò sì for example ẹ wo iye owó tí magu kó jẹ olórí EFCC ẹ wo iye owó tóun nìkan kó jẹ tó bá jẹ́ pé ọmọ Yorùbá ni magu wàhálà yọ wà lẹ́wọ̀n dì sí èló ni bàbá mi ọmọ ọ̀la yìí Tafa Balógun èló ló kó jẹ láyé bàbá Ọbásanjọ́ tí wọ́n fi sọ bàbá dẹlẹ́wọ̀n torí pé bàbá jẹ́ Yorùbá ni ẹ ti understand ẹ wòye tí magun nìkan kó jẹ nìkan fúnra ẹ kó jẹ wọ́n tún fún ní ambassador of kinní kan aisa ọmọta something years wọ́n fi nd tinka nílẹ̀ bàbá tiwa níbí lẹ́kọ̀ọ́ ó wá gbé bíi one something billion jẹ wọ́n wá ní kí wọ́n suspend díẹ̀ náà wọ́n tún gbé another fúlàní wa bẹ́ẹ̀ lórí ilẹ̀ wa ẹ̀yin ọmọ yorùbá ẹ̀sẹ̀ tẹ́ tají ẹ̀ tún mọ sọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀ tún mọ bú mi kí mo ṣe fún tẹ̀ ń bú mi ẹni wọn èmi mísì mo rò pé ẹ ti wọ wèrè ta ló mísì ta ni ó jí ń gbé èmi ò kó ń lé mi sókè àkọsẹ́ tí ó jí mi gbé ta ni ta ni ta ni ó jí ń gbé ta gbé ta ni lórí pé mo ń béèrè láti ẹ̀tọ́ fún àwọn bàbá mi fáwọn èèyàn mi ẹ wo iye ọmọ Yorùbá tí wọ́n ti pa wọ́n tún ń wọn láti kú fún mi lówó àtìkù bá fún mi lówó tó bá lè bọ́ta wọ́n bá gbọ́ Yorùbá wọ́n tún ọ fún àwọn tó gbọ́ Yorùbá ó fún ọ láwùsá tí n bá rà tìkù àtìkù ní kọ́lọ̀ ń bè lọ́mi tó bá jẹ́ pé àtìkù fún mi lówó tàbọ́ bá fowó rán yẹn sí mi gan kọ̀rọ̀ tàtìkù ọba ẹ jáde kó ṣe fídíò yóò parẹ́ tọmọtọmọ ni èmi ò gbowó tọ́ ipá tìkù fún mi lówó tàtìkù ọba lè sọ tàbí kọ́ rán ẹ̀kọ́ bá sọ jáde pé mo fún gbowó lówó yóò parẹ́ tọmọtọmọ ni èmi ò gbowó lọ́wọ́ àtìkù kankan tí n bá dẹ̀ gbowó lọ́wọ́ àtìkù tàbí mo ti ẹ̀ gbowó kèé sàtìkù nìkan gan ká ní mo ti ẹ̀ lọ gbowó lọ́wọ́ olóṣèlú kan ipe gbà Sunday mo sọ̀rọ̀ lórí Yorùbá nìṣẹ́ mo lọ sápamọ́ tí mi ń bá sọ kọ́lọ̀ dọ̀rọ̀ mi rú láyé èmi ò gbowó lọ́wọ́ olóṣèlú kankan mi ò mhm. àwọn èèyàn mi nǹkan ń bẹ tí wọ́n dé èèyàn ńlá tí wọ́n fún mi ní support lábẹ́lẹ̀ tí wọ́n fún mi ní nǹkan ó yá gbà gbà gba five hundred thousand gba one million mo fi ràn ọ́ lọ́wọ́ wọn gbé tó lọ wọn bẹ táwọn Yorùbá mọ̀ tí wọ́n lè jọ ọmọ Yorùbá tàtà àwọn yẹn là ń bá ṣe so fún díẹ̀ yìí mo rọ gbogbo ẹ̀yọ́ ọmọ yorùbá ẹjẹ́ àṣẹra wa lọ́kàn bí tí nǹkan dé dó yorùbá ti lọ ọ̀rẹ́dì náà gbé ń bá a kẹ́lẹ́ àti nàìjíríà mọ́ ọ̀sìnbó ọ̀rọ̀ ẹ̀sìn bó ok ọ̀pọ̀lọpọ̀ ń pè mí kírísítẹ́nì ìjọ mo ti dé ṣọ́ọ̀ṣì kẹ́yìn èmi tẹ́ ń pè kírísítẹ́nì yìí nísìn ìjọ mo ti dé ṣọ́ọ̀ṣì adúgbọ́lọ́lá adúgbọ́lọ́gbọ́ àfa wa lálálálá tó ń dìde tó ń sọ̀pọ̀tù wa adẹ̀dúgbọ́ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ àwọn wòlíì tó ń dìde tó ń ti ń dìde tó ń sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ń rìnà ẹ̀ mọ́ rìnà mọ́ èmi sẹ́ ń tẹ́ mọ̀ fìrí náà dẹ́rùbà ẹ̀rọ olóyè Sunday Igboho ẹ̀yìn bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ ẹ̀wọ̀n jẹ ẹ̀sọ́ra ẹ̀ wọ́n kó gun bọ̀ wọ́n fẹ́ gbé yín ta ni wọ́n ń gbé ta ni èmi gangan èmi gangan rìnà jẹ̀yìn tẹ́lẹ̀ rìnà sí mi lọ èmi gangan bàbá na rìnà ẹ mọ jẹun ta ní bá jẹun ta sínú yàrá ni kí mo ti jẹun kí ni gbogbo rìnà ìrìnà tẹ́ ẹ̀rí sí mi kí n tó bẹ̀rẹ̀ ètò tá à ń ṣe ẹ mọ rìnà mọ́ ìrìnà tẹ́ ẹ̀rí ìrìnà déètì tí òbó gbòmìnira ni kẹ́ ẹ mọ rí ẹ̀fẹ̀ mi lẹ̀ ẹ mọ rìnà sí mi ẹ mọ rìnà sí déètì òmìnira yìí pẹ̀tọ̀ ìjọba ẹni déètì òmìnira ọjà lọ pátápátá o then àwọn àfàdúrà jagun tí ń fi àdúrà jagun fún wa pé nǹkan kan gbọdọ̀ sí wa àwọn ni ká máa dúpẹ́ lọ́wọ́ wọn jù ẹ wo èèyàn tí ń ṣe àdúrà fún wa lẹ́yìn wa ẹ wo ọmọ ogun tá a kó síta tá a ń lọ láyọ̀ tá a ń bá a mọ̀ ń mọ̀ ẹ̀yin lẹni ká mọ̀ sọ̀rọ̀ mọ́ ni mo fi dákẹ́ àdẹ̀mbẹ́tò lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ lábẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsìn àbẹ́tò lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ lábẹ́lẹ̀ mọ́ àbẹ́tò lọ ní gbangba ká mọ̀ sọ̀rọ̀ mọ́ bó a mọ̀ sọ̀rọ̀ gan báyìí gan kí ló dé gan. wọn ní wo gofundme lẹ fi ra mọ́tò. èmi àdìsọ ọmọ aládìkún ọlọ́run rínú mi pé mi gba gofundme kankan mi ò gba gofundme o ọlọ́dẹ ìrìnú mi o so bí ẹni tó rẹ̀ sí go fún mi tó bá lè sọ pé òun kó go fún mi nǹkan fún mi kọ́ bá ọ̀tá mi ò ní sọ̀rọ̀ lórí ẹ̀jú bẹ́ẹ̀ lọ ìgbà go fún mi mọ́tò mi mo ti rà láti November mọ́tò tó dẹ̀ wọ́n ju mọ́tò ẹ̀gẹ́ lọ ń bẹ́nu ọgbà mi ń bí tó wọ́n jù lọ dáadáa tó wọ́n ju Prado lọ dáadáa bẹ́nu ọgbà mi ń bí èló ń ta Prado mo ní g-wagon mo ní autobiography inú ilé ń bí mo ní gle inú ilé mi TLE four abẹ four fifty two thousand and twenty two thousand and nineteen gbogbo ẹkún lórí oríṣiríṣi big man the main now. We go from fún mi mo fi ara prado prado bò Hey, we bọ́ọ̀sì tí mo rà dálẹ̀ ni èló ni mo gbà bí gọ́fọ̀mà tí mo fẹ́ fi ra mọ́tò sixty five million sixty five million more ra nǹkan mi mo dẹ̀ ra bọ́ọ̀sì yìí dé wọn bẹ̀yẹ̀ mo ra ẹni seventy mo ra àwọn bọ́ọ̀sì kọ̀ọ̀kan ẹni million Terrible ẹ tó bá mi ra mọ́tò yẹn dùbẹ̀ wọ́n pè ní bàbá olówó ní two thousand and twenty november tí a rọ̀ bà ni mo ra nǹkan mi bẹ́ẹ̀ rí pé zero kilometre kẹlọ ẹ̀yọ́ mọ́tẹ́ lọ́kọ́ lẹ́kọ̀ọ́ kí lẹ bá ń lójú aago zero kilometre dubai mo dẹ̀ ti rà á gbogbo àwọn bọ́ bọ́ọ̀sì àti prado yẹn dubai mo ti ra nǹkan mi èmi kẹ̀kẹ́ ra bọ́ọ̀sì àwọn bọ́ọ̀sì sì yẹn pé táwọn ọmọ mi bá fẹ́ dé láti abroad ọlọ́run fún un lọ́mọ wọn jókòó comfortable ní kálukú gbádùn ara ẹ̀ ni mo fi rà á tí mi ń dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá lápadà mo fi ṣe mo dẹ̀ ra Prado mi pé n fi ṣe December ni mi ò rò ó ṣùgbọ́n tèmi ń jẹ́ kẹ́ mọ̀ ni pé lórí ọ̀rọ̀ Yorùbá nìsàn yìí no going back ni a lè padà torí pé a ti débi tá à ń lọ tán hmm. kí la fẹ́ padà fún nígbà tá a ti débi tá à ń lọ kí ni a fẹ́ padà fún so gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì dọ́yìn ẹ tètè dọ́yìn wa kò sẹ́lẹ̀ ẹ̀sán ní twenty twenty three ọdún yìí náà ni Yorùbá ó lọ tá a pín ẹ jẹ́ kẹ́nu wá ọjọ́ kò ní ẹ má jẹ́ ká bú àwọn bàbá wa mọ́ ẹ má bu ọba kankan mọ́ mi ò fàyè sí kẹ́ni kankan bu ọba kankan ẹ má bu ọba ẹ má sọpọ̀ ọba kankan gbowó bí Buhari bá fáwọn ọba olówó owó sàrà ló fún wọn owó tó ti jẹran àwọn bàbá wa tí wọ́n ti kó jẹ táwọn àyíṣà wọn ti kó jẹ ni wọ́n ń dá padà ẹ dẹ̀ mọ́ bọ́lọ́pàá kankan jà ẹ jẹ́ ká mọ̀ ṣe rálì wa ní peaceful ohun tí mo tún sọ ni pé ẹ sọ fún Buhari ẹni tó bá mọ̀ ọ́ tí o bá gbọ́ yorùbá ẹ sọ fún láwùsá bí o sì gba ọsẹ sọ fún léèbó pé àfẹ́ fúlàní kankan lórí ilẹ̀ bàbá wa mọ́ àfẹ́ fúlàní báńdíìtì kankan lórí ilẹ̀ yorùbá mímọ́ iṣẹ́ rẹ̀ ti bẹ̀rẹ̀ láti monday fúnra mi màá mọ wọgbó ti fúlàní báyìí mo sọ fún gbogbo ẹ̀yin fúlàní tẹ̀ ń bẹnu gbolẹ̀ yorùbá pé ẹ palẹ̀ ẹrù yín mọ́ iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí yín fúnra mi mo fẹ́ mọ wọnú gbó tì yín mi ò ní sọ̀rọ̀ kí wọ́n ṣe bẹ́ẹ̀ láti monday lọ àlàáfíà gbọ́dọ̀ wà lórí ilẹ̀ yorùbá agbọ́dọ̀ gbọmọ jẹ nìkan kan gbẹbì kàbí wọn dá títí mọ́tò tó mú hmm. láti monday lọ níṣẹ́ ti bẹ̀rẹ̀ mo rẹ ti bọ́ọ̀sì ti dé dáadáa táwọn ọmọ ọmọ lò wọnú gbó iṣẹ́ ti bẹ̀rẹ̀ afẹ́ wọgbó tira afẹ́ jọ ọmọ báwa lánilé ọmọ fẹ́ fi yorùbá hàn wọ́n afẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé yorùbá yàtọ̀ sí fúlàní gbogbo ọmọ tẹ́ kó lọ́wọ́ ẹ sùúrù láì gbà lọ́wọ́ yín ìsílẹ̀ gbogbo onúgbó la fẹ́ fẹ́ atẹ́gùn sí gbogbo onúgbó lẹ yorùbá la fẹ́ fi àtẹ torí gbà tí yorùbá tá a bá tètè jẹ́ káwọn pípín mọ̀ pa lé tá a bá gbòmìnira tán wọ́n fẹ́ mọ gba báńdìrì wa wọlé a gbọ́dọ̀ táìtì gbogbo báńdìrì wa láti ṣe lọ ni. tó ti ẹ́ ń ṣe yorùbá dẹ̀ ní igi gogoro mọ́ gun mi lójú òkèrè lè yóò ti mọ dọ́ǹjì ẹ o. tó ti ẹ́ ṣe. ká tó máa bọ́rọ̀ lọ àmọ̀ràn owó gan-an lẹ fẹ́ fún gbogbo ọmọ káàárọ̀ òjì rẹ̀ àmọ̀ràn wo gan-an lẹ fẹ́ fún gbogbo wa. àmọ̀ràn tí mo fẹ́ fún gbogbo ọmọ Yorùbá mi tí nǹkan dúdú sí ni pé Ọlọ́run ti ṣeun ẹ̀yin náà fúnra ẹni tó bá lójú nu yín ó ti rí pé Ọlọ́run ti ṣeun àwọn díẹ̀ díẹ̀ tó kù ẹja ṣera wa lọ́kan ká ṣera wa lóṣooṣù ọwọ́ ká lè mọ̀ rí àwọn èèyàn kọ̀ọ̀kan tí ń jẹ lọ́dọ̀ àwọn olóṣèlú yẹn kán mọ lọ bá wọn só ti yé sìn a máa máa rí àwọn kọ̀ọ̀kan tí wọ́n ń jẹ lọ́dọ̀ wọn tí ó sì mọ lọ bá wọn ẹ fà wọn yún lẹ̀ wọn ò lè dá wa mú ibi táwa ń lọ làwa ń lọ no going back ni èmi gbogbo ni mo fi ń sọ ìwọ tó o bá fún mi lówó ní kọ̀rọ̀ pé kí mọ̀ ṣe yorùbá ní sẹ̀mọ́ mo ti ń takò ẹ̀ tó o bá tètè bọ́ta lórí o tó fún mi kó tètè bọ́ta kó wà lè wá rówó rẹ̀ gbà padà kó tètè bọ́ta no going back lọ́rọ̀ yorùbá ní sàn ẹ̀ kò sóò tẹ́ ẹ lè gbé fún mi tẹ́ fẹ́ fi stop mi lórí ọ̀rọ̀ yorùbá ní sàn yẹn kò dẹ̀ sẹ́ni tó lè stop mi àfọlọ́n tó ni mi ẹ̀ dẹ̀ lè pa mí ẹ̀ gbàgbé ẹ̀yin wo pátá ni ẹ̀ dẹ̀ dá sí ìsìtàn bẹ́ẹ̀ wá ń ṣe rè ẹ jù tani bọ́ǹbù bọ́ǹbù kọ́ ẹ ju ara lẹ́ràn gbogbo ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ bá ju bọ́ǹbù èmi ọ̀rọ̀ ara sí láti sin lọ́gà àmọ́ ọ̀rẹ́ ara síra wa gan gbogbo ẹ̀ tí a bá ti sọ̀pọ̀tì wa mọ̀ ọ̀rẹ́ ara sí gan ẹ má jẹ́ náà bí mi ẹ má jẹ́ bínú sọ̀rọ̀ ẹlẹ́ni wọ́n mọ̀ sọ̀rọ̀ wọn ẹ̀ tí a bá ti sọ̀pọ̀tì wa gan àmọ́ ọ̀rẹ́ ara sí ni a fi Yorùbá hàn yín kò burú ẹ bàbá wa mo mọ̀ pé àwọn tó ń wò yín tó ń gbọ́ yín ọkàn wọn ṣẹ̀fẹ̀ máa balẹ̀ torí pé láti bí ọ̀sẹ̀ bíi mẹ́fà awuyewuye tó lọ káàkiri yẹn ó mìlú díẹ̀ adẹ̀fẹ́ yé wọn pé kò séwu. gbogbo ọmọ Yorùbá tí ọkàn mi pé wọn jí mi gbé wọn jí mi gbé ẹ fọkàn balẹ̀ ìfẹ́ mi lẹ ní nǹkan gbogbo fún yín ìgbé kankan fún yín ẹ̀kọ́ ìfẹ́ mi lẹ ní ẹ fọkàn balẹ̀ ìwọ̀n jí ń gbé ìwọ̀n mẹ́sì ẹ fọkàn balẹ̀ so ẹ jẹ́ ká tún múra díẹ̀ sí múra díẹ̀ sí inú mi dàdùn pé gbogbo ẹ̀ tẹ́ ń tẹ̀lé mi tẹ́ ń bá mi jáde rálì tí mò ń pàṣẹ fún ẹ̀yin náà rí pé tí wọ́n bá ti mú yín ni mò ń gbà yín lẹ̀ lọ́wọ́ kan kò sẹ́ni kankan tí ó mú yín bí kankan kò sọ́lọ́pàá kankan tí ó mú yín ẹ̀tọ́ wa là ń béèrè fún ẹ̀tọ́ wa ẹ̀tọ́ wa là ń béèrè kò sẹ́ni kankan tó lè dẹ́rù á lórí ilẹ̀ wa ẹ gbàgbé kò sí gọ́ọ̀mẹ̀ kankan tí ó ní ká mọ̀ ṣe rálì sẹ́ẹ̀tì owó. ó dẹ̀ under United Nations chapter. bí o tẹ̀ sí under United Nations gangan gangan lè Yorùbá lè mímọ́ kọ́là orílẹ̀ Yorùbá la wà á bí o sí lọ́ndà yorùbá ní sàbí abẹ́ united nation akílọ́kàn mi kà lọ́ndà nation united nation ẹ̀ múlẹ̀ wò united nation ẹ̀ múlẹ̀ united nation bọ́ bá wù yìí ẹ wá tètè bá tẹ bá fẹ́ ẹ tètè bá wa ṣe hmm. ká tètè pín tọ́wọ́ dẹ̀ wùyí gẹ́gẹ́ yọjú àpín fúnra wa bẹ́ẹ̀ wá àpín fúnra wa gan bọ́ bá wù london ọyọjú kẹ wá tètè pín ẹ̀yin náà lẹ bà ẹ̀yin náà lẹ dàrú ẹ̀yin british ẹ̀yin british kọ́ náà ní ẹ̀yin london wẹ̀rẹ̀ ẹ̀yin náà lẹ èyí London London náà ló gbàgbára fáwọsá ní Fúlàní fi ń pàṣẹ lórí wa ẹ wòye Fúlàní six million owó tó six million one control over two hundred something million people ṣé mo Yorùbá jẹ́ búkú ni aláàbá ń ṣe mọ́ ah ẹ mọ̀ wípé nígbà tí inú afẹ́ tọ́pọ̀ inú afẹ́ sí ó ń ké díẹ̀ díẹ̀ pé ẹ̀yin ẹ̀yin èèyàn mi yẹ gbọ́ èmi ọkọ̀ yìí tó bá ti sí omi ó gbé yín lọ ọkọ̀ yìí láàfin nígbà tó mi tí di omi tọ́lọ́ fẹ́ fi jayé bá dé inú ọkọ̀ yìí láwà tá a fi ṣéèfù ọkọ̀ gbàlà lọ́kọ̀ yorùbá nìsan ẹni tí ọba èyí tẹ bá jẹ́ ìmìnira bàbá wa torí vip àti fàyè síìtì tí lẹ́nu vip tẹ́ jókòó tẹ bá lọ gán tarúgbó bá gán mọ́tò tó bá bọ́lẹ̀ lórí express ẹ kù ni o ẹ tètè dọ́yìn wa ká lè fún ibi tẹ́ jókòó nínú ọkọ̀ ọkọ̀ òmìnira yìí kẹ́ jókòó mi tọ́ dáa dẹ́ẹ̀ mò ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin tẹ́ ń jà sí president ẹ̀jọ̀ ọmọ yorùbá ẹ mọ̀ dára yín láàmú ẹ wá sí president lórí ilẹ̀ yorùbá nìsan òun lọ́rọ̀ yìí lọ́rùn ló pè yín ẹ tètè kó tó ẹ lọ tètè ṣe fídíò ẹ support wa ẹ sọ fún wa pé ẹ support wa tẹ bá ti wá sọ pé ẹ support wa ẹ wá wò báwa ní ọjà fún ibà ní ìjà fún yín ẹ ṣe fídíò èmi ìnira kò yẹn ṣùgbọ́n ẹ̀yin bàbá wa tẹ̀ ń sáré gbọ́ ẹ tẹ́ kóra yín jọ tẹ́lẹ̀ fẹ́ sí president lórí ìwèrè nàìjíríà ò pé yóò kọyọ ìran yóò kàn bàjẹ́ náà ni bẹ́ẹ̀ náà ẹ débẹ̀ náà bí wọ́n bá gbé fún ipò àríwá gbé fẹ́yìn náà bákan náà ni ẹ bákan náà ni kò sí nǹkan kan tẹ́ ẹ ṣe ẹ ní sí nǹkan kan ẹ wo Dubai hmm. nígbà tí nàìjíríà ń Dubai nàìjíríà ṣe ẹ wo gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú ẹ wo Germany ẹ wo gbogbo ìlú wọ̀nyí káàkiri tẹ bá dé Kútọ̀nù sí Kútọ̀nù ti fáìn gan nígbà tó ọlọ́run yẹn president tó dáa fún wọn abẹ́ẹ̀kọ́ ni ọlọ́run yẹn olórí tó dáa fún wọn ń bẹ̀ àwọn olórí ìwèrè làwọn ní ń bí ẹ ṣé bàbá ṣé bàbá ṣé bàbá ṣe kankan ní ìsìn bàbá bá gbogbo ẹ̀jẹ̀ ni ẹ wá ní àwọn pín bàbá ò lè ṣe nǹkankan ṣé bàbá ṣé bàbá ṣé bàbá àwo ni bàbá tó lè ṣe nǹkankan bàbá tó ti darúgbó bó ti kú ni bí òkúta náà tẹ bá ti jẹ tábà ti jẹ lọ tán ẹ wá sí pírẹsidẹǹtì ilẹ̀ Yorùbá nation àwọn òkú èmi òkú ní ṣe kánsílọ mi ò ṣe kankan ń bẹ ṣùgbọ́n ẹ̀yin náà là ń jà fún àwọn ọlọ́pàá wa là ń jà fún àwọn sọ́jà tiwa là wà ń jà fún ìyẹn jẹ́ tí wọ́n yin àwọn ọlọ́pàá wa jẹ ilẹ̀ Yorùbá yìí ti pọ̀ jù ìyẹn jẹ́ tí wọ́n yin àwọn sọ́jà ọmọ Yorùbá jẹ ti pọ̀ jù là ń béèrè ẹ̀tọ́ wa fún wọn kò sí kankan tá ń béèrè jù bẹ́ẹ̀ lọ à ń béèrè ẹ̀tọ́ ọlọ́pàá Yorùbá fún Yorùbá ni à ń béèrè ẹ̀tọ́ sọ́jà tó jẹ́ ọmọ Yorùbá fún sọ́jà à ń béèrè ẹ̀tọ́ custom tó jẹ́ ọmọ Yorùbá fún custom ẹ wo bí custom ti wá ń kó ọjà àwọn ìyá mi inú gbàgbẹ́ inú Bódìjà ńbàdàn ní ìdúnmọ́mọ́ sọ ẹ kó rí bẹ́ẹ̀ àwọn ss náà tó ń dá sọ̀rọ̀ tó ráìsì àwọn náà tó ń dá sọ̀rọ̀ fàyàwọ́ ó tiẹ̀ wá fún yẹn gan ìlú ti bàjẹ́ aláàṣemọ́ kíkọ́ ss dss dss káwọn náà tó mọ lọ kó ráìsì káwọn náà tó mọ dá sọ̀rọ̀ fàyàwọ́. boko haram ń bẹnu gbó dss ọkọ níbẹ̀ o kọ́ lọ pa boko haram o boko haram ń bẹnu gbó kọ́sọ̀mù ọlọ́bẹ kọ́sọ̀mù ọlọ́bẹ kọ́ lọ pa wọn o àwọn ìyá tó wá lọ ń gba owó gbọ́múlé láńtà tí wọ́n lọ ń ṣe bébébé bójú ojí mi ẹ wá lọ ń kó ọjà wọn kódà bẹ́ẹ̀ bá ń ṣe rẹ́sì lórí iná ìṣọ́fẹ́ sọ̀kalẹ̀ kí ló dé gan adàlẹ́ àbáyé ṣe mọ́ enough is enough ó ti tó kí la ṣe fún yín gan tó wàá fi jẹ́ pé Yorùbá lẹ́wà gbógun tì àwa la ní omi àìsàn ní gbowó ń bẹ̀ àìsàn Fúlàní ní gbowó ń bẹ̀ kálọ̀ ọmọ Yorùbá ló gbé ló bá mú five million jẹ ní tínká Fúlàní ó ti rìn lẹ́wọ̀n ẹ wàá mọ̀ sọ ẹ̀yin àwọn kan náà tún pẹ̀lú àwọn ní EFCC àwọn ń lé àwọn ọmọ ọlọ́mọ káàkiri àwọn ọmọ tó àwọn ọmọ yahoo tó pé picking pocket olè tí kẹ̀mọ́ yọ owó lápò ni wọ́n àwọn sẹ́nitọ̀ wa àwọn gọ́vnà wa àwọn ọ̀nẹ́rẹ́bù wa tí wọ́n jẹ́ amúrọ̀bà tí ń rọ̀bù báńkì kí ló dé tí EFCC ọ̀lọ́ mú wọn. ẹ wo sẹ́nitọ̀ olóríire kan tó sọ̀rọ̀ tó tó yarí ẹ rí pé ẹ ti rí pé olóríire nìyẹn tiẹ̀ dẹ̀nẹ̀ o bàbá mi ọ̀gá custom tẹ́lẹ̀ yìí fádà sí ìyẹn náà sódodo ọ̀rọ̀ irú àwọn tá irú àwọn sẹ́nitọ̀ tá à ń fẹ́ ta tó ṣe àwọn ọmọ Yorùbá dáadáa tó ṣe ránṣẹ́ nìyẹn níbẹ̀ làwọn kan náà ti jókòó ẹni wọ́n bá ti dé Àbújá sẹ́nitọ̀ tẹ̀ ẹran lọ ẹ ẹ wo ọmọ mi sinabi sinabela ọmọ oró ọmọ dáadáa lálùbáríkà ọmọ ọmọ tó ṣe ránṣẹ́ ó yarí ó ní tẹ̀ bá jẹ́ kí n sọ̀rọ̀ ń sọ̀rọ̀ orí tẹ́rẹ̀ ìyá ń jẹ́ àwọn fámìlì mi pọ̀ ẹ wo sẹ́nitọ̀ yẹn náà ó sọ̀rọ̀ ó dẹ̀ sunkún bàbá wa Paul Adefarasi náà sọ̀rọ̀ ó ní Nàìjíríà is a scam. is scam nílùú yìí àdẹ̀dẹ̀ àbáyẹsẹmọ scam ní àbáyẹsẹmọ afẹ́ lọ ní ẹ wà mọ lé àwọn ọmọ kéékèèké kiri ẹni wọn ṣe yahoo tí wèrè EFCC kan EFCC wèrè kan tí oríire ọba burú tó bá lọ fọ ọkàn ọmọ mi kan tó bá ní yahoo ni tí n bá gbà ẹ mú ẹ ṣòfò ni kí ló gan ẹ mọ lé ọmọ kéékèèké kiri ẹ pọ wọn yahoo ẹ mọ wọn so àwọn sẹ́nitọ̀ tó yẹ kẹ́ lọ mú àtàwọn federal honorable fúlàní tó yẹ kẹ́ ẹ kó ìjọ tẹ́ ti ń ṣe efcc tẹ́lẹ̀ àwọn ọmọ yahoo kì í àti gbọ́ pé efcc mú ọmọ yahoo kankan ní haúsá rí àti gbọ́ pé efcc kankan ó lé ọmọ fúlàní kan mú níbi kan rí àfàwọn ọmọ yorùbá àfàwọn yorùbá náà mọ̀ mú káàkiri kí ló dé kí la ṣe fún yín gan àdìlá àbáyín ṣe mọ́ èdè wọ̀ papọ̀ wà wọ̀ papọ̀ àtàwọ̀ papọ̀ ẹ mọ lọ́nà yín káyọ̀ efcc fi wa fún wa tẹ́ mọ̀ bá mú tọ́ bá wà kí n ti yín gan gbogbo efcc tẹ́lẹ̀ yẹn náà sì fúlàní lọ lórí wọn bẹ́ẹ̀ yorùbá òun ò ní fi yorùbá bẹ̀ láíláí kí ló dé gan kí ló ṣẹlẹ̀ ẹ kí ló dé gan ah, ah, kí ló ṣẹlẹ̀ ẹ wo gbogbo ẹ wo gbogbo AFC ta nílẹ̀ yìí fúlàní àtàwùsá ni wọn kò sí yorùbá kankan mbẹ yorùbá tó bá wà mbẹ kò ní ní ránkì constable ní ọjẹ gbogbo parastatus ta nílé nílùú ta la wà yìí fúlàní fúlàní fúlàní ni kí ló dé gan ṣé bí wọ́n ṣe ń sọ lórí nìyẹn àdéhùn àbáyé ṣe mọ́ kì í ṣèjà enough is enough ó ti tó yorùbá nìṣẹ́ la fẹ́ no going back dẹ̀ ni so mo rọ gbogbo ọmọ yorùbá tí ẹ bá ti join ẹ tètè tẹ yorùbá ara yín pé ẹ mọ̀ dá àwọn olóṣèlú kan táwọn ń sọ̀sọ́kùsọ lẹ́yìn wọn ò ní làákàyè wọn ò ní làákàyè kankan àwọn ọmọ tó ń ṣe ohun táwọn jẹ ni wọn ń ru wọn òru ta ojú ọ̀la wa àwọn ọmọ wọn ti ń bọ̀ lẹ́yìn oúnjẹ òní tó máa fún wọn bíi ten thousand twenty thousand tó ń fún wọn lé nìyẹn yẹn nìkan òun náà ń rò fún òru ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn hmm. ọmọ Yorùbá tó bá jókòó tó ronú jinlẹ̀ tó ro ọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ̀ yóò bá ń lọ lù káàkiri àwọn tí wọn làwọn ṣèjọba lé wa lórí wọn ò ní plan fún wa ọmọ káàrọ̀ jùlọ dẹ̀ wà ní gbogbo àgbáyé. adẹ ẹwo bí táwọn ọmọ Yorùbá wà káàkiri tó ń ṣe wàhálà ìṣe aláṣẹfẹ́ ìkùnà tútù burúkú aláṣẹdúrógbó ẹwò ìyá tí ń ja ọmọ yorùbá káàkiri mo wo program kan ní itro tí wọ́n mú ọmọ yorùbá kan tó lọ ń parọ́ pé bàbá òun àtìyá òun ti kú hmm. tó fẹ́ sáwọ bẹ̀ láti pé kóun sálẹ̀ rọ́nà kóun lè mọ orí nǹkan kan sí jẹ kóun lè mọ sẹ́ndì owó sáwọn fámílì ẹwò ẹwò ẹwò ayé yorùbá lóde ẹwò ìyá tí fúlàní fi ń jẹ wá àwọn ni wọ́n ń ṣe burú di sèǹjì àwọn ni wọ́n jẹ́ kí dọ́là wọn torí wọ́n mọ̀ mọ̀ ìyàwó Buhari ń gbé owó yẹn fún àwọn fámìlì wọn kọ́ mọ ṣẹ́ kọ́ mọ tà á wọ́n ń tà á lọ́wọ́n fáwa àwa tá a lépo tá a ní gbogbo nǹkan tá a lómi wọ́n fi ìyà rẹ̀ jẹ wá kí ló wá dé táwọn Yorùbá ò ní parapọ̀ ẹwà ọmọ Ìgbò ń sìn wọ́n ti lọ Biafra ti lọ ẹjú kẹnikẹ ìjókòó sí Biafra ti àwọn Biafra ti lọ IPOB ti lọ àwa ni ká tètè tẹ̀lé wọn kò síbẹ̀ fẹ́ sẹ́ gbogbo ẹni tẹ́ẹ̀dẹ̀ mọ̀ mo fẹ́ kẹ́ mọ̀ lẹ́nìí kọ́dù tó parí Yorùbá lọ iṣẹ́ tọ́lọ́run ti parí lọ́rọ̀ yorùbá ọ̀rọ̀ yorùbá yìí ọlọ́run ti parí ẹ̀ so gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa a tún fi àsìkò ibẹ̀ yín à ń rọ̀ yín ẹ sọ̀rọ̀ jáde ẹ mọ́ bẹ̀rù kankan mọ́ kò sí nǹkan mọ́ wọn ò lè ṣe nǹkan fún yín kò sí nǹkan so gbogbo ẹ̀yin kábíyèsí wa ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa a rí gbogbo yín pẹ́ gbogbo ẹ̀yin ọmọ yorùbá tẹ́ ń bú ọba ẹ lọ stop èmi náà ti bọ́ ba mo dẹ̀ ti bẹ̀bẹ̀ èmi ti bẹ̀bẹ̀ tipẹ́ kí kábíyèsí mi dáríjì ọ̀dẹ̀ ti dáríjì mi bàbá ti dáríjì ọmọ èlé tó tún fi ń lọ pẹrẹwu ọ̀ ní èèyàn ò ní rí ọ̀sàbí àfin ní ọmọ mi òṣùpá òṣùpá lọ́kọrin ọkẹ̀ jẹ́ pé kò fi ọ̀ní síbi orin rẹ̀ ni ó ní òṣàbí àfin láláàfin kò ṣeé rí fín òṣàbí àfin ní aláàfin ó ní kò ṣeé rí fín àkàndá lalákè ẹ mọ̀ wulẹ̀ kó kéré òwú tán fi ránṣọ́ olówulẹ̀ ń jẹ́ owó ẹni sọ̀rọ̀ asẹ́yìn lẹ́yìn ẹ̀yìn mú sí bàbá mi olúgbọ́n àtàwọn bàbá bàbá wọn ti bá ń bẹ bàbá mi Ọọ̀ni ti pẹ́ bàbá dẹ̀ ti dárí jọmọ ẹ̀ ṣùgbọ́n ẹni tẹ́ fẹ́ mọ kásà pé kẹ́hìn náà mọ fọba táyé ẹ̀ stop ẹ̀ bàbá wo olúwo àti ń bá wọn náà sọ̀rọ̀ kò yé wọn ni wọ́n láà pe àwọn sí làwọn fi ń sọ ogun táwọn ń sọ yẹn ohun tí bàbá olúwo sọ nìyẹn so ti yẹn sìn so wọ́n ní pé àpè àwọn sí làwọn fi ń takù wa bàbá wa olúwo àti pè é sí báyìí ṣe mọ̀ pé mi àti àti ń jọ mọ́ra bàbá sọmọ ni bàbá mi ní ẹ̀wọ̀n yìí mo sì jẹ́ bàbá mi olúwo ẹjọ́ èmi o ẹ tètè wọnú ọkọ̀ ọ̀nú àyè o mò ń bẹ̀ yín ni o ẹ mọ́ tẹ̀lé fúlàní o fúlàní ò lórí kankan tí ó ṣe yín fúlàní ò ní oore kankan tí ó ṣe yín bàbá olúwo fúlàní ò ní oore kankan tí ó ṣe yín ọkọ̀ yorùbá nation dẹ̀ ti fẹ́ sí kódà gan wọ́n dàgbọ́n náà lọ chájì bátìrì ẹ̀ ni kó pọ́n kíkì ẹ̀ ló kú o tí wọ́n bá wà lọ kíkì ọkọ̀ yorùbá nation yẹn tẹ́ ẹ̀ bá lọ ráyè jókòó ẹ̀ tẹ́ ẹ̀ tí ì jọyìn wáyé bàbá wa tẹ́ ẹ̀ tí jọyìn sọ ẹ̀ kẹ́ mọ́ gan kẹ́ lọ bọ́lẹ̀ lórí express ọbẹ̀ tà tètè jọyìn tájọ wà ń bi kẹ tẹfẹ torí pé gbogbo àwọn bàbá wa Adébánjọ ni o bàbá wa Akíntóyè ni o bàbá wa Ọbásanjọ́ gba bàbá wa bàbá mi Olúgbọ́n wọn kábíyèsí wa Ọọ̀ni Aláàfin gba àwọn bàbá wa bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo tó máa jókòó àyíká àfilẹ̀ fún ọ́nù ọkọ̀ nua ọkọ̀ Yorùbá nìsàn lọ́yẹ̀ kẹ́yìn ní ọwọ́ bàbá Olúwo lọ́yẹ̀ kẹ́yìn lọ pẹ́ dámọ́tò ẹ tètè torí pé bàbá mi ni yín mò ń wá sọ́dọ̀ yín ẹ̀yin náà sì ń wá sọ́dọ̀ mi tẹ mọ̀ bẹ́ẹ̀ tí mo wá mọ́ ń kí pé bàbá mi kẹ́ pẹ́ láàfin ẹ̀yin náà rẹ̀ ọmọ mi mọ́ ń bọ̀ wá kí ọ bàbá ni ọjọ́ orí kọ́nà fi ń ṣe nǹkan bàbá wa lẹ jẹ́ tẹ bá ti wà ń pò wa nípò tẹ ń pò ọba tẹ wà yẹn bàbá wa lẹ jẹ́ àdẹ̀gbọ́dọ̀ rí fi àgbọ́dọ̀ sọ ọ̀rọ̀ òdì sí yín so mọ́rọ̀ gbogbo ọmọ Yorùbá tẹ̀ ń bú àwọn bàbá wa ẹ mọ̀ bù wọn mọ́ ẹ dákun mọ́ fọlọ́ǹbẹ̀ torí pé kíní yìí nìsín ó ti dé góńgó pé ó ti dé clamas àwọn náà náà dẹ̀ máa gbé fúláàgì lé àwọn bàbá wa iná máa gbé flag Yorùbá nìsẹ̀ lọ́wọ́ kì í ṣe àwa àwa gbọ́dọ̀ fàpọ́nlé fún wọn tọ́lọ́mbà rẹ̀ ti ṣe tí adébítà ń lọ ẹ rí i pé ọba ní kọ̀ǹtró wọn ní Saudi ọba ní kọ̀ǹtró wọn ní Dubai àìmọye ìlú bẹ́ẹ̀ lọ́ba ń pàṣẹ nílẹ̀ tiwa ń bí náà tẹ́lẹ̀ ọba ní ń pàṣẹ àwọn olóṣèlú wa yìí ni wọ́n yí gbogbo nǹkan pọ̀ mọ́ àwọn bàbá wa lọ́wọ́ ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ àwọn bàbá wa yẹn wọn ò ní fẹ́ kí wọ́n yẹ̀yẹ́ àwọn wọ́n á gbọ́ pé wọ́n lé ọba kan láàfin tí wọ́n dẹ̀ nígbà tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ yẹn arúgbó yóò tí ì gbọ́n palẹ̀ ìgbèjà wọn kì í ṣe irú àsìkò yìí lolóṣèlú kan pé òun lé ọba kan láàfin níjọ́ náà ni ó kù tí gọ́vnà kan bá dábàá ilẹ̀ Yorùbá ń bí pé òun yọ ọba kan wọn fọlọ́n tó ní ẹ̀mí mi búra gọ́vnà ò ní dánrẹ́ òun ẹ̀yin bàbá yẹn fọkàn balẹ̀ ẹ láwọn ọmọ tó tó kojú ẹ̀ wọn fọlọ́n búra ẹ̀yin bàbá mi tẹ jẹ gbogbo ẹ̀yọ́ bá wa ẹ fọkàn yín balẹ̀ ẹ mọ́ bẹ̀rẹ̀ àwọn olóṣèlú yẹn lásìkò ọwọ́ tá a jọ wà yìí kò sí bàbá lọ́ba ba olóṣèlú kan tó lè yọ ọba kan lórí lọ́dọ̀ ẹ̀tọ́ lórí pọ́ sọ́pọ́tì yorùbá nation olóṣèlú ọ̀hún kan babaláwa bá àbùkù níbo kò ní dẹ́rọ̀ wò mọ́ ohun tá a jọ ohun tá a jọ ń fà yìí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gbélé gbà ni brọ́dà mi wọ́n fi gbogbo fámìlì rẹ lẹ̀ lórí ọ̀rọ̀ yorùbá ó wá wá sí nàìjíríà ọmọ ọkọ nìwọ ohun tí kálukú bá bá rí kán mọ sọ́ńpà rẹ wà dá sẹ́yìn etí ni kí lọ́kàn wọ́n pẹ̀lú àwọn yẹn ibi táwọn ń lọ yẹn làwọn ń lọ gbogbo tẹ́ bá rí sọ́ńpà gbó ọ̀rọ̀ ẹ̀yìn ni kò sí tọ́kàn mi ibi táwa jọ ń lọ yẹn. táwa dẹ̀ mọ̀ àwọn tó ń sọ pé bí illiterate ni bàbá. ẹ ẹ ẹ ẹ kí ni wọ́n fọ ìbò ṣe kí lọ́kẹ́ ìbò àbó rè ìbò ń ṣe rè hmm. ìbò òun náà ta sọsọsọ ni ni ni ni hmm. British fi sọ wa. ìyẹn grandson. tèwo ní jẹ́ mi wò rírí wèrè kan tó lóun Yínká àbí grandson tó bá hmm. bí ire kó bá sọ lójú mi. ó ní wọ́n sponsor yín ni. nítorí ẹ ti burú ṣé bàbá rẹ̀ ní sponsor mi òun náà sponsor àbẹ́ mi. Hmm. so wọn náà sponsor ní abẹ́ mi ẹ mọ n parọ́ ni ẹ mọ jẹ́ kó bá baba Tinubu ẹ mọ jẹ́ kó bá baba Tinubu mi ò fẹ́ ká fẹ́ nu kan baba yẹn hmm. baba Tinubu ọ sọ̀rọ̀ sókè láìpẹ́ ìpè tiwa lòun ń ṣe torí baba gẹ́mọ̀ pa àwọn Fúlàní ò ní fún tíkẹ́ẹ̀tì wọn ń tàn wọn ni tíkẹ́ẹ̀tì hmm. Yorùbá Nation baba padà gbà yọ padà á ṣe president Yorùbá Nation ni. Tinubu ń bọ̀ bàbá wa ní ẹmọ́jà aṣọ ń pa ẹ̀mí òfin ìyẹn tó pẹ̀rẹ̀ ní grandson tó ló ń gbìjà Tinubu yẹn ń ṣẹlẹ̀ bàbá ọ̀rẹ́ ń sẹ́ nígbà tí kan pẹ̀rẹ̀ lójú tí ló ń gbìjà Tinubu ńgbà mo gba ti fún ẹ tó ọpọlọ ti dorí kodò tọpọlọ ń dun ọkọ mi àbí ẹ pé yínká sọ yẹn ọpọlọ ń dun ni. ẹ̀tọ́ ti tẹ irin mọ́lẹ́sẹ̀ ìlú èbó tí ó lè jáde ìyẹn lẹ́ẹ̀ máa sọ ń pa rẹ̀ ẹ̀tọ́ de sẹ́kẹsẹkẹ mọ́lẹ́sẹ̀ ìlú èbó tó fi ń sọ tí òmò ti ṣe mọ́ ọpọlọ jẹ́rẹ́ ti ọpọlọ rẹ ti dàrú yẹn ọmọ gangan. ká tó máa mú wálẹ̀ bàbá mi hmm. ẹ bá mi kí gbogbo àwọn diaspora. mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń bẹ lu ìbò pátápátá ẹ kéré òkú délé ẹ ní kwájò láéláé ẹ mọ lọrí ẹ mọ bọrí oko lẹwa yẹn ìlérè láìpẹ́ láì jìnnà ẹ ń bọ̀ lé orílẹ̀-èdè yìí láṣẹ Ọlọ́run àgbáríkà yìí pé inú òtútù bẹ́ẹ̀ ṣe ń ṣe wàhálà tó nílẹ̀ tó ń dá tọrọ kọ́ bọ̀ gbogbo àwọn yẹn wa àtàwọn ìlọ́tún ló sì pé kí wọ́n mọ jẹun kí wọ́n mọ wà ókè Ọlọ́run bá tó láyé tó lọ́run wọ́lá wàhálà tí gbogbo àwọn aráàlú ìbò tó wà káàkiri ṣe láyé dákun tètè gbòmìnira Yorùbá fún wa o tètè gbòmìnira Yorùbá fún wa o torí pé láìpẹ́ láì jìnnà gbogbo ẹ̀ tẹ́ wà á lo ìbò tẹ́ ń ṣe wàhálà yẹn ẹ̀ ń bọ̀ lórílẹ̀‐èdè bàbá yín láìpẹ́ yìí ẹ gbà bẹ́ẹ̀ hundred percent ni àwọn òṣòlóṣèlú kankan tó rẹ́ mi iṣẹ́ kankan mm-hmm. tó bá dẹ̀ jẹ́ pé olóṣèlú ló rán mi èmi nu ọlọ́run tó bá jẹ́ pé olóṣèlú ló rán mi èmi nu ọlọ́run èmi ọ̀dẹ̀ jà fọlóṣèlú kankan mọ̀ ń jà fọlá ìtàwọn ọmọ àwọn ẹ̀tọ́ àwọn bàbá wa ni ẹ̀tọ́ àwọn bọ́dà mi àtàwọn àǹtí mi lórí ọ̀rọ̀ Yorùbá ni so ohun táwọn fẹ́ǹsì ni pé kí gbogbo aṣèrà ọlọ́kan Yorùbá nation no go back bàbá wa Tinubu máa sọ̀rọ̀ sókè láìpẹ́ báwọn tiwa làwọn ṣe ẹ mọ̀ bú wọn èmi ò fẹ́ kẹ́nìkan gbogbo ẹni tẹ́ ń ṣe fídíò tẹ́ ń bú bàbá Tinubu mo bẹ̀ yín ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ ẹ stop ẹ nídìí ẹ gbogbo àwọn tí ò tí ń support wa máa support wa láìpẹ́ yìí torí Yorùbá Nation la fẹ́ bàbá náà máa padà wá sí president wa nílé Yorùbá Nation ń bẹ̀ ni wọ́n ti gba tíkẹ́ẹ̀tì kì í sọ̀dọ̀ àwọn Fúlàní tíkẹ́ẹ̀tì Fúlàní wọn tẹ́ra wọn àwọn èrè fún tíkẹ́ẹ̀tì mo rọ̀ yín bàbá Tinubu ẹ mọ́ lọ gba tíkẹ́ẹ̀tì Fúlàní wọn mọ́ dá yín láàmú ẹ wá gba ti Yorùbá ẹ náà fúnra yín mọ̀ pé Yorùbá lọ inú ọkàn yìí gẹ́gẹ́ ọmọ sọ fún ẹ̀ náà pé Yorùbá lọ so Buhari Buhari mo tún pè ọ lẹ́ẹ̀kan sí mo ń fi àsìkò yìí rọ ìjọba Buhari kọ́sọ́ gbogbo àwọn Fúlàní ti ń bẹ lórí ilẹ̀ Yorùbá láti sísìn lọ kọ́ palẹ̀ ẹ̀rù wọn o láti sísìn lọ ẹ tún wọlé ẹjọ́ mẹ́ta tún lọ pa bọ́dà wà kan mọ́nu mọ́tò lọ́nà Èkó ń bí báyìí so àrífín yẹn ti wá pọ̀ gan láti Monday lọ afẹ́wọnugbó ti Fúlàní face to face la fẹ́ jọ gbà face to face no going back gbogbo bitílẹ̀ yorùbá gbogbo bádìrìlẹ̀ yorùbá afẹ́wọgbó tira wa bí fúlàní lọ́wọ́ alágbára lórí ilẹ̀ yorùbá ni o tí ń jí wa brọ́dà mi gbé tí ń kidnap tó ń gba ransom lórí wa ẹ̀ẹ́dẹ̀ níbẹ̀rù ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ lẹ́sẹ̀ ìjọba alẹ́ wa lórí ẹ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin bàbá wa ọba ẹni láti sọ̀rọ̀ kẹ́ dìde báyìí because àwa tẹ̀ ń sọba lé lórí náà ń jí gbé yìí àwa tẹ̀ ń sọba lé lórí ni wọ́n ń rape àwa tẹ̀ ń sọba lórí ni wọ́n ń kidnap náà ń gbowó náà ń padànù ẹ bọ́ sí ń dànù jojúmọ́ wọ́n tún jọba gan gbé ẹ wá ẹsẹ̀ ti pé mọ̀kànmọ̀kàn lóye kan lóye tó ka ara. láti ọlọ́run bó ṣe máa rí nìyẹn. ká tó parí ètò ẹ bá wa kí bàbá aláìsè ẹ jẹ́ àfẹ́ àǹfààní ìkàfẹ́ kí bàbá ṣé bàbá ti support yorùbá nation ni táwọn akéwọn wọn máa support bàbá. rọrọrọ àṣe ṣọ́ọ̀ṣì lórí tá à ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń ṣe àti hmm. pásítọ̀ ni àti àfa àwọn àlùfáà wa gan diṣẹ́ fún wa a nílẹ̀ àti káwọn bàbá adébóyè kí n tẹ̀mí pẹ̀lú àwọn yòó bàbá adébóyè sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yorùbá ẹ wo iye èrò tí ń bẹ ní ṣọ́ọ̀ṣì bàbá adébóyè hmm. ṣé bàbá wọn sọ̀rọ̀ fún wọn pé kí gbogbo hmm. a nílẹ̀ àti kí wọn ọlọ́run ọba tó bá ṣe tán fúnra rẹ̀ ní ọmọ béèrè lọ́wọ́ gbogbo ọ̀tá yorùbá pẹ̀lú ọlọ́run gbogbo ẹni tí ń bínú yorùbá tó ní yorùbá ò ní délẹ̀ lérí wọn ọlọ́run bó ṣe ń pọmọ wọn ni kọ́ ọmọ pàyàwó kọ́ ọmọ pàgbó fámìlì wọn gbogbo ẹni bọ́dì tó bá ní yorùbá tí ó bá ti support yorùbá nìṣẹ́ gbogbo àwọn tó lágbára lọ́wọ́ gbogbo àti pásítọ̀ ni gbogbo wọn tó bá ní agbára lọ́wọ́ tó bá sì lérò source tí wọ́n support yorùbá nìṣẹ́ wọn ọlọ́run ọlọ́run ò pè ọ́ wọn lọba tó ní mí tó ní gbogbo nǹkan lọ́dọ̀ wọn lọ́dẹ̀ dá wa ọ̀dẹ̀ dá wa fún ìyàjẹ́ gbogbo àwọn àgbàlagbà tí ń bẹ lórí ilẹ̀ tí wọ́n rí tẹ̀rí bí àṣẹ ń jẹ wa tí wọ́n rí pé àwọn fúlàní ń gbé wọ́n gba ransom wọ́n ń dà wá láàmú tí wọ́n support wa bó ṣe ń pọ́nmọ́ ní kọ́mọ́ pàyàwó wọn bẹ́ẹ̀ ni ó rí gbọ́dọ̀ máa kí bàbá kan. a dúpẹ́ fún gbogbo ẹ̀yin ọmọ káàrọ̀ jíire àníri jù báyìí lọ ní alẹ́ yìí ẹ tún máa darapọ̀ mọ́ wa ẹ múra o látẹ̀kọ́ láti gbogbo bíi next week saturday ọjọ́ saturday ẹ máa pàdé wa ní ọ̀ṣun rally mega rally lọ́sùn peaceful rally ni o ọ̀rẹ́ ti ń parọ́ mọ́ gómìnà fún ní amọ̀wá gómìnà sọ bẹ́ẹ̀ gbogbo gómìnà sọ fún kíkẹ́ mọ́wá gómìnà sì aṣọ pé ká mọ́wá sórí ilẹ̀ mo ti wà lọ́sùn láti 1985 ilé mi mẹ́ẹ̀ẹ́dógún mọ́kọ́ lọ́sọ̀gbọ̀ nìkan gómìnà sì aṣọ pé kí mọ́wá sí rally lórí ilẹ̀ yorùbá kò sí gómìnà tó tó bẹ́ẹ̀ tá a bá ti parí tọ́sọ̀ à ń lo èkìtì lọ́dọ̀ bàbá fáyemí ọmọ yorùbá tàtà ni à ń lọ kwara state gbogbo bẹ̀ láde ọmọ yorùbá tàtà mo fi ń dá ọgbọ ọmọ yorùbá lójú pé wàláyọ ọlọ́run ọmọ yorùbá tàtà ní fáyemí aṣíwájú rere ta lè tẹ̀lé ni níjọ́ tí wọ́n ti táwọn kan ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìbátan tako yorùbá ni sẹ́gbọ́ kí fáyemí sọ sẹ́gbọ́ kí fáyemí tako wà ní ẹ̀rẹ̀ mú fáyemí fáyemí èsèǹtẹ̀ rẹ̀ tako gbogbo yorùbá níbẹ̀lẹ̀ fáyemí gbogbo ẹni mo fi sọ ọ̀nkú mi fanikàwé gbà fún ẹ kárí ọ̀n o sì jẹnu ẹsẹ mo dúpẹ́ gbogbo Yorùbá pátápátá ẹsẹ o ah. èmi Sunday Igboho wọn ò kidnap mi wọn sì jí ń gbé wọn sì gbowó lọ́wọ́ olóṣèlú kankan àlàáfíà mo wà ọkọ̀ tí mo rà tí wọ́n gbé dé Prado yìí èló náà ń tà mo ti rà á láti last year mo fẹ́ fi ṣe December ni olóṣèlú tó bá fún mi lówó tó o bá lè jáde ìwọ olóṣèlú tó o bá gbófin pé kí n mọ̀ ṣe Yorùbá nation tó.